على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع والعشرين وأربعمائة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم الجمعة فليصلي بعدها أربعا رواه مسلم وعن السائب بن يزيد رضي الله عنه أن معاوية رضي الله عنه قال له إذا صليت الجمعة فلا تصلها بصلاة حتى تتكلم أو تخرج فإن رسول الله صلى الله عليه وسلم أمرنا بذلك ألا ألا نص ألا نصل صلاة بصلاة حتى نتكلم أو نخرج رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من اغتسل ثم أتى الجمعة فصلى ما قدر له ثم أنصت حتى يفرغ الإمام من خطبته ثم يصلي معه غفر له ما بينه وبين الجمعة الأخرى وفضل ثلاثة أيام رواه مسلم حديثي أنا تونسي tún ní í ṣe pẹ̀lú apá kan nínú àwọn òfin eléyìí tó jẹ mọ́ hadith alakoko wọn alátọ̀dọ̀ abi hurayra radiyallahu anhu wọn ni òjíṣẹ́ ọlọ́run káàtì ọlọ́lọ́wọ́ wa kó máa bá ọ sọ pé idha salla ahadukumul jumu'ata ní ìgbà tí ẹnìkan nínú yín tó bá ṣe salatul jumu'ah tọ́bàn àti mọ̀ ikú kò lè dá ṣe salatul jumu'ah ó túmọ̀ sí pé wọn àti bá ṣe salatul jumu'ah tán lẹ́yìn imam falyusalli ba'daha arba'an onítọ̀hún ya tún ṣe náfìlà rákà mẹ́rin o lẹ́yìn sọ̀látul jumu'ah alimam muslim ló gbà wá àdìsí ń tọ́ka sí wípé a ti mọ àwọn asúnànù rọwátìb àwọn súnà tánàbí kì í tó bá wà nílé àwọn ètò ní í ṣe pẹ̀lú àwọn as-salawatul báyà ṣáájú àbí lẹ́yìn ìgbà tá a bá parí as-salatul mafruḍa ǹjẹ́ salatul jumu'a náà ó wà ní sunnatun ratiba bí àbí ò ní sunnatun ratiba salatul jumu'a kò ní sunnatun ratiba qawlan wahida kò ní sunnatun ratibatun qawlan wahida àmọ́ sunna kan wà tó yẹ pé marghubun fiha liman salla al-jumu'ata ba'da al-jumu'ati ṣùgbọ́n sunna kan wà tó yẹ pé à ń fẹ́ kíkẹ́ kéèyàn ó ṣe lẹ́yìn júmọ̀à fún gbogbo ẹni tó bá ṣe sọ̀látùl júmọ̀à àmọ́ kọ́bùlọ̀ sọ̀látùl júmọ̀à kò sí súnà kan tó ṣe kí wọ́n ní ká ṣe eléyìí tó ní í ṣe pẹ̀lú sọ̀látùl júmọ̀à yàtọ̀ sí pé ẹni tó bá wọ masjid à ń fẹ́ kó ṣe kí ni kó ṣe tahiyatul gẹ́gẹ́ bí àdìsí tó ti síwájú. Si nípa àtẹni tó wọnú masjid tó sì lọ́ọ́ jókòó Al-Ghatafani tánàbí sallallahu alaihi wasallam síbi léèrè asọ̀láìt só ti ṣe sọ̀láàtì bí ó ní rárá ó ní qum fasalli rak'atayn wa awjiz fihima dìde kó mú méjì wá kó sì ṣe rákà méjì náà ní fúfú yẹ eléyìí fi hàn wá ìpè sọláàtúl jumu'ah kò sí náfìlà kan ratibatun qablaha wala ba'daha illa liman sha'a an ya'tiya bin nafilati ba'dal jumu'ah àfẹn tó bá fẹ́ láti mú náfìlà wá lẹ́yìn sọláàtúl jumu'ah ǹjẹ́ ìbáyé wa a rí i pé. gbólóhùn tó wá nínú hadithi yìí ó fẹ́ dàbí ìgbà tó sọ pé náfìlà rákà mẹ́rin lẹ́yìn sọlátul jumu'a àyẹn yàtọ̀ sí pé ó bá òfin mu ọ̀ranyàn ni nítorí bó ti ṣe wá ní pé idha salla ahadukumul jumu'ata ní ìgbà tí ẹnìkan nínú yín bá ṣe sọlátul jumu'a فليصلي بعدها أربعا قيا مركا من ولير فليصلي لام يه لام الأمر تبقى فعل المضارع فعل المضارع يا يج مجزوم فعل المضارع يجزي إفادة الأمر asima nínú sharia wípé al-amrul mutlaq alladhi lam yasrifuhu sarifun yuhmalu ala al-wujub àṣetúwa nínú al-Qur'an àbí sunna tí nǹkan kan ọ̀sẹ́rì rẹ̀ kúrò nídìí kọjọ́ ọ̀ràn àyàn ọ̀ràn àyàn ni tó bá jẹ́ pé ọ̀wọ́ àdìsí lásán ló bá wá a jẹ́ pé kò bá já sí pé ọ̀ràn àyàn ni ká máa yan náfìlà rákà mẹ́rin lẹ́yìn salatul jumu'ah ṣùgbọ́n nínú sọ̀híhì Muslim yìí kan náà hadith mi tún wá tó jẹ́ sarifun li hadha al-amri an yatamahhada lil-wujub tí ń sẹ́rí àṣẹ yìí kúrò nídìí kọjá pé ń tọ́ka sọ́ra yẹn nítorí pé tádìsì kan bá wá ní báàbù kan nípa ọ̀rọ̀ kan tó bá kó nìkan lọ wá nílò lè máa kọ́mẹ́ǹtì lé lórí tó máa sọ pé sọ báyìí ó tọ́ka sí báyìí ó tọ́ka sí báyìí ṣùgbọ́n ìgbà tó bá ṣe pé lórí ọ̀rọ̀ ẹyọ kan àdìsí tó wá ó tó mẹ́wàá so o gbọ́dọ̀ kó gbogbo àdìsí mẹ́wàá wá yẹn síwájú kó wọ́n wọ́n síra wọn kó jọ wọ́n wò eléyìí ni ó fún ọ láǹfààní àti gbàgbọ́ yìí tó dópin nípa àwọn àdìsí yẹn kéka ṣe pé àdìsí ẹyọ kan iná lọ kàkà tí ó fi jẹ́ pàgbọ́ yìí rẹ̀ yóò jẹ́ kọrí nkọ̀dí ẹ̀rí pé ara ti máa ń dá wàhálà lẹ́nu pé ìwọ àdéhìí kan tó rí yẹn inú rẹ̀ náà ló ti mófin inú rẹ̀ ló ti ń pa inú rẹ̀ ló ti ń kún so eléyìí àṣìṣe lè pọ̀ ńbẹ̀ ẹni tó rírọ àdéhìí báyìí ní sìn tí ò rí mi wọ́n sọ pé ọ̀ràn yẹn ni abọ́dọ̀ sí rákà mẹ́rin lẹ́yìn salatul jumu'ah ṣùgbọ́n ẹ tún jáwọ́ riwaya mi eléyìí tó tún wá nínú sahih muslim kan náà anabi sallallahu alayhi wa sallam sọ pé man kana musalliyan ba'dal jumu'ati falyusalli arba'a man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'a ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe sọláàt náfìlà lẹ́yìn jumu'a kó ṣe rákà mẹ́rin sọ́nà yẹn nu ẹnikẹ́ni tó bá fẹ́ láti ṣe sọláàtù tí ṣe náfìlà lẹ́yìn jumu'a kó nítorí ó ṣe rákà mẹ́rin eléyìí jẹ́ sọ́ọ̀rì fún lil hadith al-awwali min an yatamahhada lil wujub ó ti sẹ́rí àdìsí alákọ̀ọ́kọ́ kúrò nídìí kọjá pọ́nrán yẹn ní tọ́ka sí fayabqa ala al-asl yóò wá bẹ̀ lórí pé ìpìlẹ̀ bí náfìlà ṣe rí lọ náà ẹni tó bá fẹ́ àbẹ́ni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ kó ṣe yóò gba aládà ẹni tó bá sì ṣe kò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ eléyìí fi hàn wáyé pé kì í sọ ọ̀ràn yẹn òun náà ni kí àṣìríkà mẹ́rin yẹn báadà sọláàtì jùmọ̀à hadithi sọ pé rákà mẹ́rin báadà sọláàtì jùmọ̀à a sì rí nínú àwọn hadithi míì pé ń bẹ nínú sí anabi sallallahu alayhi wa sallam pé ńgbà tó bá padà sílé báadà sọláàtì jùmọ̀à ó máa mú rákà méjì wá ní náfìlà ni hadithi sì sọ pé mú rákà mẹ́rin wá lẹ́yìn jùmọ̀à anabi sì máa mú rákà méjì wá lẹ́yìn jùmọ̀à èwo lọ́lọ́lá jù ṣé ká máa ṣe rákà mẹ́rin ni àbí ká máa ṣe rákà méjì àwọn olùmọ̀sọ yìí pé ẹjẹ́ àwòwò ibo ni wọ́n sọ pé tí máa ń ṣe rákà méjì ilé rẹ̀ tó wá ṣẹlẹ̀ rí pànàbí sallallahu alaihi wasallam parí salatul jumu'ah ọwọ́ amúnáfílà wà lẹ́yìn jumu'ah rákà méjì ní masjid kò ṣẹlẹ̀ rí tí ó ṣe náfílà yẹn bàdà sọláàtì jùmọ̀à fìlmẹ̀sídìdì ńṣe ló máa mú wá ní rákà mẹ́rin eléyìí ń tọ́ka sí pé àti rákà mẹ́rin àti rákà méjì ọ̀kan nínú méjèèjì ó takora wọn ṣùgbọ́n ibi tí a máa gbé ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì sí ń kọ́ ńlọ́sọ̀tọ̀ọ̀tọ̀ fàlẹ́yìí mẹ̀ńkánà mùsọ̀lẹ́yìn bàdà jùmọ̀àtì fàlẹ́yìí sọ́lẹ̀ arba'an fìlmẹ̀sídìdì bayna qawsayn àfi sínú bracket pé ẹni tó bá ṣe náfìlà o lẹ́yìn solatul jumu'a o kó múra ká mẹ́rin wá o ìyẹn tó bá ṣe pé nínú masjid ni ó bá ti ṣe. ṣùgbọ́n ìta gbọ́ pàdánù sallallahu alaihi wasallam máa ń ṣe nírọ̀ ká méjì yẹn fadhalika khassun biman arada an yatanaffala ba'da al-jumu'ati fi baytihi eléyẹn ó dúró gédégbé bẹ́ẹ̀ ni tó bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn sọ̀láàtúl júmọ́à nílé tiẹ̀ èwo wá ni wọ́n máa ń ṣe nu méjèèjì kó kálukú ọyẹ fáìlì ẹ̀ wò àwọn ẹsẹ̀ rákà mẹ́rin ní masjid àbí méjì nílé ìwọ la máa ń ẹlòmíì wàláì kìí ṣe nǹkan kan wàláì sọ àwàlẹ́lá tọ́ so nítorí di eléyìí ìyẹn ń kẹ́kọ̀ọ́ kéèyàn lè bá a fi ṣe wà hù ni àtàwọn àtẹ̀yìn ìpèníjà ńlá lélẹ́yìí fún wa o ká má bàa bọ́ sábẹ́ ọ̀rọ̀ ọlọ́run bá wa tóní àtàmúrúnà an-nasa bil-birr wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun lóde táyà ọmọ pa àwọn èèyàn lọ sídìí dáadáa lásìkò táyà gbàgbé ara yín káwọn máa ṣe dáadáa kó wọn wà lìjánà kẹ́yìn ó sì pátì kó má bàa rọrùn fún yín láti wà lìjánà ẹ̀yin lẹ́yìn sì ń kà á fún wọn fa ẹ̀ ní làákà ẹ̀ ní láṣẹ̀ka kò sí làákà ìfẹ́ tí máa ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo ọjọ́ dé ṣòkòtò wa kó le ká múra gírí àtẹni tí ń sọ àtẹni tí ń gbọ́ gbogbo alambukata àti wà lìjánà ẹ má jẹ́ kí irú àwọn ànàwọ́ àfìlè ibà kó gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa nínú ṣèṣì wa ẹ̀rí sọ̀hábì tó sọ fún anabi sallallahu alayhi wa sallam nígbà tí anabi sọ fún pé sal tọrọ ń tọ́ ọba fẹ́ ó sì dáhùn kọ́dọ̀ nǹkan òró òró lẹ́ẹ̀mejì torí pé ní tí àwọn ń wánu tiwọn àwọn ọ̀wá àti gun Volvo àwọn ọ̀wá àti gun Chevrolet ní táwọn wá ní kíni aljanna tàbí tí wọ́n sọ fún wọn kíkọ́ tọrọ ibi tí ẹnu rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ lọ òun náà lè go ṣé mo lè rí owó nbi tó ti kí subhanallah sòṣùgbọ́n sàbẹ̀ ìkíló ń sọ as'aluka murafaqataka fil janna kí ṣe kí wọn àlìjáná lásán àní kí n máa bẹ pẹ̀lú rẹ̀ lálìjáná ẹ̀sìn ọ̀gá nàbí a fil firdausi al-a'la ní firdausi tó ga tó máa bẹ pẹ̀lú ànábì sọ̀rọ̀ pé ibi táwọn ibi bá wà náà ni ìwọ náà wà àwọn akọ́wé dalek sọ̀nfẹ́ nǹkan mi yàtọ̀ sí lẹ́yìn o ní fakọ́t ọ̀wọ́ tí mò ń fẹ́ náà nù kí lóun anábì wa sọ fún àìní ala nafsika bi kathrati sujud ràn mí lọ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àforíkanlẹ̀ fọlọ́ wọ́n sujud hùnà ó tùlẹ̀kà. وأريد به الصلاة به الصلاة فهو من باب إطلاق الجزء وإرادة الكل ràn mí lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àforíkanlẹ̀ fọlọ̀ yìí ṣe pé foríkanlẹ̀ lásán là nábì gbà lérò yẹn ni pé sọláàt lẹ́yìn faraid nawafil torí pé kò sí ìtumà fún gbogbo ẹni tó gbárí mọ́ náfìlà nígbà tí ọ̀ranyàn rẹ̀ ò dúró déédéé kò sí ìtumọ̀ fún síbẹ̀yìn náà rí inú àdìsí kùdùsí níbi tọ́lọ́ wọn bá ti sọ pé wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaradtuhu alayhi wa la yazalu abdi yataqarrabu ilayya bin nawafili hatta uhibbahu ẹnìkan wá ti súnmọ́ mi ọlọ́run pẹ̀lú kankan tí mo nífẹ̀ẹ́ sí tó kéèyàn ó ṣe mo ṣe lọ́ràn yẹn lé lórí sí ọ̀rẹ́ láì nígbà tó pọ̀ran yẹn tí tó ń ṣe náfìlà ó ní ó ní ẹ̀yin tẹ́ ń dara yín láàmú rákà mẹ́rin rákà mẹ́rin mẹ́ta ó di mélòó ó di mọ́kànlá ẹ tún fi mẹ́rin kún ó di mélòó mẹ́ẹ̀ẹ́dógún ẹ tún fi méjì kún ó di mélòó mẹ́tàdínlógún ni làwọn ń ṣe lójoojúmọ́ ó lóun máa ń ṣe mí atú rákà fìlẹ̀ yìí yìí ṣe àwọn ọ̀ràn yẹn àmọ́ gọ́ọ̀rùn rákà ló máa ń ṣe lóru ọ̀tàn rárẹ̀ jẹ́ àbí ọ̀tàn rárẹ̀ jẹ́ irọ́ láì ẹnikẹ́ni tó bá wá ti súnmọ́ lọ́n àkọ́kọ́ tó ọkọ ṣe láti rọ́lọ́n súnmọ́ òun náà ní gbogbo tó lọ́n ṣe lọ́ràn yẹn fún ọ. ẹrú ọ̀wá ni yé gbìyànjú lẹ́yìn ọ̀ràn yẹn láti súnmẹ́mi ọlọ́run pẹ̀lú náfìlà títí tí màá fi nífẹ̀ẹ́ rẹ̀ yẹn ni pé náfìlà máa nítumà fẹ́ni tó bá ń ṣe ọ̀ràn yẹn kò sí tùmà kankan fẹ́ni tí ń ṣe náfìlà nígbà tó pa ọ̀ràn yẹn tì sòtẹ́lẹ̀ ìbáyé eléyìí fi hàn yín pé ìpèníjà ńlá ni níwájú wa wàláhì wàláhì ọ̀pọ̀lọpọ̀ nínú wa gan tipátipá là ń fi ṣe faraid ìtọ́jú ọ̀ràn yẹn ẹ má ti sọ̀rọ̀ náfìlà aịsha nínú àdìsí kan ó ní tẹ́ ẹ bá fi lè pa kìyàmù lẹ́yìlìtì tẹ́ ẹ pa àwọn náfìlà tì ẹ ti sọ súnà ànábì nù sọ ìyẹn gbogbo ẹ lẹ́yìn ọ̀ràn yẹn ẹni tó fẹ́ wọ àlùjánnà yóò ṣiṣẹ́ o. gẹ́gẹ́ bí àwọn ọmọ náà gẹ́gẹ́ bí àwọn ọmọ náà náà ṣe ṣiṣẹ́ torí di eléyìí báyìí afẹ́ wà lìjánà ara àwọn nǹkan tá a mójútó nù rákà mẹ́rin lẹ́yìn sọláàtì jùmọ̀ tó bá jẹ́ pé ní mẹ́sìtì láti fẹ́ mu wa àbí rákà méjì tá a bá délé tó bá jẹ́ pé ilé láti fẹ́ mu wa ṣé kò jẹ́ mẹ́fà báwọn afẹ́ ṣe mẹ́sìtì láti tún fẹ́ ṣe ń lé lọ́dún mélòó tá ń bẹ̀ wá ibi tí bídé àti bẹ̀rẹ̀ nu lórúkọ yé wa nígbà man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'a mo ti ṣe arba'a eléyìí wọn ní masjidu ni tí wọn sì lánàá bí tí wọn ṣe méjì lé ó di mélòó sẹmu bídẹ àti wọbẹ àbí ọwọbẹ <laughs> ọkànnù méjì ni èwo la ní ládájú mẹ́rin mà ní masjid ah ṣé bá a sọ wípé nínú òfin ṣẹ̀ríà wípé gbogbo ntísẹ́ rẹ̀ bá pọ̀ jù tẹ́ẹ̀rí tó sì mú wa bá fẹsẹ̀ rinlẹ̀ ìmọ̀ níláàdá ju nítorí kéré jùlọ ẹ̀rí wo lọ́wọ́ wá wípé afdalu salati rajuli ma kana fi baytihi illa al-maktuba ètò ọlọ́lá jù nínú àwọn sọ̀làwàt tọkùnrin mú wa oná lè tó bá ṣe ń lé rẹ̀ àyàfi sọ̀láàtù tó jẹ́ ọ̀ranyàn tó jẹ́ pé masjid láti máa ṣe eléyàn ló fún eléyìí lágbára lórí ti masjid. sẹ́ni kété tá a bá ti wá sálámà lábàá dìde láti múraká mẹ́rin yẹn wá tó bá pinnu masjid láti fẹ́ ṣe ẹ o ẹlòmíì ní padà sílé bá dà sọ̀láàtù lójúmọ́ àwọn torí kí fẹ́ yíyá kúndìyà ti sọ̀láàtù fantashiru. في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا o ní nǹkan kan tó fẹ́ gbé ọ padà lé ibiṣẹ́ rẹ lọ ń padà lọ sáwá pé ibiṣẹ́ ni kò ti lọ yẹn náfìlà yẹn nígbà tí wọ́n ti gbéṣẹ́ ẹlẹ́dìí ọ. sọ ajẹ́ pé ṣe ní masjid kó tó máa lọ. ṣé tí a bá ti wá sálámà tàì sálámà ní lábàá dìde rárá o gẹ́gẹ́ bí àdéhìí ti ń bọ̀. tí a bá parí sọ láti kan tí a bá fẹ́ ṣe sọ láti míì a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan la méjèèjì nítorí kíni kọ́ran èèyàn má bàa lúpọ̀ mọ́ náàfilà kọ́ran èèyàn má bàa lúpọ̀ mọ́ náàfilà nítorí wọ́n ti kọ̀ fún wa nínú òfin ṣẹ̀ríà láti máa da lóru papọ̀ mọ́ sápà sọgbàtà parí ọ̀ràn yẹn yẹn wàá ṣe díkìrì ẹnìkan díkìrì ti fà sọ́là láàrin méjèèjì ó ti yà wọ́n àbí kò dìde kó omi tó ti parí ọ̀ràn yẹn yẹn kó lọ síbòmíì àbí kò ti kọ́kọ́ báyàn kan sọ̀rọ̀ náà kó tó bẹ̀rẹ̀ náfìlà àbí kò tiẹ̀ ti kọ́kọ́ jáde nu mẹ́sídìdì náà kó tó yẹn náfìlà tó gbélé yẹn ń sàmì pé eléyìí yàtọ̀ sí eléyìí tó bá bẹ́ẹ̀ ìmáàmù Abu Hanifa rahimahullah oníṣẹ́ wáyé pé sọ láti tá à ń ṣe wọ́n máa ń jẹ́ sọ́lá tó ní rọ́kà mẹ́rin àwọn àjùkọ̀ àtàyà lẹ́yìn rọ́kà ẹlẹ́kẹrin ibi tó ti yẹ ká sálámà àwọn alérò yìí pé rọ́kà kejìlá ṣẹ̀ṣẹ̀ parí àtàyà alákọ̀ọ́kọ́ là ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe sẹ́mi kó máa ń ṣẹlẹ̀ láyé ijó òun máa ń ṣẹlẹ̀ tí máa ń ṣẹlẹ̀ láyé ijó láyé sí ń yóò ṣẹlẹ̀ yóò tún ṣẹlẹ̀ yóò tún ṣẹlẹ̀ torí tí àwọn afọkàn wa rò lónìí la hawla wala quwwata illa gbogbo àwọn fáìlì tó sọnù àwọn èèyàn rántí rẹ lónìí àfi tí wọ́n bá wọ sọláàtì bí tí wọ́n fowó pamọ́ sí Allahu akbar ìgbà náà wọ́n rántí tọ èèyàn wọn ṣàtàyà ẹlẹ́ẹ̀kejì ó wá lérò pé tala kọ̀kọ́ ni rákà mẹ́rin ló sì fẹ́ mú wa. sẹ́bẹ̀yìn náà ti mọ̀ ó tún ṣe yóò tún dìde ọwọ́ àdìde wọn bára lọ ó ti wá rùkú ó ti gbórí sókè láti rùkú kó tó sọ sí níyè pé lélẹ́yìí kì í ṣe ẹ̀kẹta kí ni ó ṣe lọ́dọ̀tí yọjọ kò ní kí pé sọláàtì rẹ bàjẹ́ nítorí pé ó ti màámà fi kún kínni sọláàtì lọ́wọ́ àárín ìgbà tó rántí o. imaamu abu imaamu abu hanifa rahmatulahi alayhi àwọn ní tó ṣẹlẹ̀ ni pé ìgbà tó ti jókòó sàtáyà ní rákà kẹrin yẹn faqad tammat faridatuhu sọláàtù rẹ̀ tọ́jọ́ tọ̀ràn yẹn ti pé limadha wọ́n nítorí pé ọ̀sọ̀lẹ̀ yìí ṣe dandan oníkéka parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum lọ́dọ̀ tánu alimami abu hanifa wọ́n ní tá a bá ti lè ṣe ntọ́ yapa ṣíṣe sọ̀láàt nígbà tá a ti parí sọ̀láàt sọ̀láàt ti pé kò nídìí salaamu alaykum limadha wọ́n nítorí asalaamu aleykum gan kìí sara ẹ̀yà ọ̀rọ̀ sọ̀láàtì ní ìsinmi abá sọ̀láàtì rẹ̀ nso kọ́ àlóde lákà alákọ̀ọ́kọ́ kẹ́nìkan wá wọlé kọ́ aṣọ pé asalaamu aleykum ọ̀n sálámà sí kí ló ṣe sọ̀láàtì ẹ ọba jẹ tọ́ba jẹ́ pé nínú ọ̀rọ̀ sọ̀láàtì bá ní asalaamu aleykum sọ́yẹ́ kọ́ ba sọ̀láàtì jẹ́ wọ́n sọ pé àwọn rẹ̀ bímọ wà lórí sọ̀láàtì ó ní alhamdulilayi ṣé sọláàtì bàjẹ́ kò bàjẹ́ nítorí alhamdulillah min jinsi aqwali salat wọn bẹ nu àwọn ọ̀rọ̀ tó jẹ́ ẹ̀yà ọ̀rọ̀ nu salat unlike asalaamu alaykum torí kum yẹn kum yẹn lugatu takhatub èdè ìbáyà sọ̀rọ̀ ni conversation tó nígbà tó ti kum rẹ̀ yún. ó ti di ọ̀rọ̀ tí ì sara ọ̀rọ̀ wọn nígbà tó ti jẹ́ pé tí ì ṣe ìyà ọ̀rọ̀ sọ̀láàt là ń fi jáde ti ṣe tí ì ṣe ẹ̀yà ṣe sọ̀láàt náà ń kọ́ ti pé bí kò bá sọ̀láàt rẹ dópin kọ́ rọra só lọ́dọ̀ Abu Hanifa sọ̀láàt rẹ ti ṣe ti pé torí Abu Hanifa ni ńgbà tí èèyàn ti parí sọ̀láàt rẹ pẹ̀lú àtàyà lọ́dọ̀ tàwọn sọ̀láàtì rẹ̀ ti pé rákà nàmbà five yẹn àwọn sọ pé náfìlà ló ń ṣe rákà nàmbà five yẹn wọ́n ní náfìlà ló ń ṣe ìyẹn ni kó gbé náfìlà wọnú ọ̀ràn àyàn ẹ wo nǹkan bẹ́ẹ̀ fa a sì sọ yìí pé lábẹ́ òfin ṣẹ̀ríà ọ̀ràn àyàn ní ká jìnnà sí gbogbo ohun tí ó mú kí ọ̀ràn àyàn dàpọ̀ mọ́ náfìlà nínú àwọn sọ̀làwàtì ẹ wá wọ ọ̀nà tó fi dàpọ̀ mọ́ra wọn lọ́dọ̀ Abu Hanifa tí wọ́n sì ní òbúrú wọn á ní rákà karùn yẹn náà fìlàní ìgbà tó wá jẹ́ wípé ṣẹ̀rí akọ̀ fún wa láti máa yan rákà kan ṣoṣo náà fìlà á jẹ́ pé yóò tún fi kan kún un sódà tí ó fi sálámà lórí náfìlà araka méjì wàláhì mushkil so eléyìí ọjọ́ ọ̀rọ̀ ta ni alimami abu hanifa so lọ́dọ̀ tí wọ́n ọ́ dàpọ̀ mọ́ra wọn kọ́tọ́ kọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà wàá parí ọ̀ràn yẹn yóò clear kó tó bẹ̀rẹ̀ náfìlà <coughs> ní madhabu abi hanifa káyipẹ́ àparí sọlátul maghrib nísìn ẹnìkan fẹ́ yan náfìlà lẹ́yìn maghrib immediately tabatu asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah kálukú wọn ti dìde láwọn hànàfíyà wọn ti bẹ̀rẹ̀ sí ní yanáfìlà kí wọn tó ṣe àwọn adhikar ìta nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe lórí lẹ́yìn asọlá sọdọ abẹ kò kúkú dá torí ẹ iná ìlàsẹ sọ yìí pé kọtọ kọ́yẹ́ pé immediately tá a bá ti sálámà lórí sọ̀látùl jumu'ah lèyàn wà á dìde ní ọmọ múra ká mẹ́rin wa kí ni ọjọ́ yọjọ sọ̀látù zuhur ike sọ̀látùl jumu'ah yẹn akọ́kọ́ fi gbára gbóná ni wà ilá al-aslu nípa àtúgbọ́dọ̀ ṣe zuhur lọ́jọ́ jumu'ah yọjọ bẹ́ẹ̀ àbí oníjọ bẹ́ẹ̀ ẹhẹn àwọn ẹni tí ọ̀hún ọmọ ọmọ alérò pé ókè mẹ́rin táwa ṣe ní zuhur lọ́jọ́ jumu'ah yẹn á méjì á sálámà méjì á ni ambele ntase pé lọ́dọ̀ abu hanifa gẹ́gẹ́ bíi zuhur náà ni wọ́n máa ń ṣe mẹ́rin yẹn wọ́n ṣe méjì wọ́n jókòó wọ́n ṣàtàyà wọn ní sálámà wọ́n tún dìde wọ́n tún mú méjì wá ńgbà wọn bá parí rẹ̀ wọ́n tún ṣàtàyà wọ́n ṣẹ̀ṣẹ̀ sálámà tamaman ka salati zuhur. tọ ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'an ẹni tó fẹ́ yẹn náfìlà lẹ́yìn salatul jumu'a àkọ́yà múraká mẹ́rin wá tí wọ́n tí wọ́n gbà lérò ni pé wàá kí mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ kó tó sálámà kan àbọ̀ ṣe méjì méjì kó tó sálámà méjì méjì kó tó sálámà eléyìí lè tọ́ wọ́pọ̀ eléyìí ò túmọ̀ sí pé gbàtà nàbí sallallahu alaihi wasallam sọ̀kò salatul layli mathna mathna wípé salatu tá a máa yan náfìlà rẹ̀ lóru rákà méjì sálámà rákà méjì sálámà ni àní gbọ́ yé pé mafhumul mukhalafa wípé amma salatu nahar falaka an tusalli kayfa shi'ta pé àmọ́ tó bá gbé salatu tọ̀sán ni ajá wípé alẹ́mú mẹ́rin wákà tó sálámà alẹ́mú mẹ́fà wákà tó sálámà alẹ́mú mẹ́jọ wákà tó sálámà rárá torí kọ́ àwọn olùmọ̀ sọ wípé wọ́n sọ wípé sọ̀láàtù náfìlà tòru rákà méjì méjì ni nítorí pé òru làwọn èèyàn máa ń yan náfìlà jù tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé tọ̀sán kọ́ ó lè jẹ́ mẹ́rin mẹ́rin torí innahu kharaja makhraja al ó jáde láti ṣàlàyé ètò pọ̀jù nínú àkókò tí wọ́n máa yan náfìlà tó bá jẹ́ pé ètò pọ̀jù nínú àkókò tí wọ́n máa yan náfìlà rákà méjì méjì ni èyí tí wọ́n á yan pọ̀nù tiẹ̀ náà ńkọ́ méjì méjì náà ni ọ̀jẹ̀. ṣùgbọ́n o tí yẹn bá yan náfìlà rákà mẹ́rin ní tẹ̀lé ń tẹ̀lé tó wá sàtáyà kan fún tó sálámà ṣé ó burú òun náà burú òun náà burú amalan bi mafhumil hadith pé ntí opposite hadith yẹn tọ́ka sí ni mo fi ṣiṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé mbẹ́nu àwọn ẹ̀rí tó lẹ jù ṣùgbọ́n ẹ̀rí ni torí àárín tó takò àdìsí kẹtì ẹ̀ tún wá tó sọ láti ń bẹ fẹ́ni tó bá yan náfìlà rákà mẹ́rin ní tẹ̀lé ń tẹ̀lé tó fi sálámà kan parí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé apẹ̀ inú wà láàrin àwọn olùmọ̀ nípa ọ̀fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ eléyìí jẹ́ báwọn. lọ́dọ̀ ìmáàmù Malik rahimahullah àwọn làwọn kórìíra rẹ̀ ọ̀gbọ́dọ̀ yan náfìlà lẹ́yìn sọ́látùl jumu'ah mọ́sálásí lọ́ba yìí pé ibi tí wọ́n ti ń tẹ̀lé màlìkíyà látòrí dẹ́sẹ̀ lọ́ba wà by the time tí imam bá fi lè sálámà títí tẹ̀ ìjáde nu masjid ò ní rẹ́nìkan kan yẹn náà fìlà tí wọ́n bá fẹ́ dàn wò àwọn tí ó dúró láti fọ èsì fún ọ tí ẹlòmíì gan bá tiẹ̀ lọ gbé ọjọ́ kùntù láàsì so wọ́n pọ̀ torí wọ́n mọ oko ti tako imam malik imam malik ló ń kórìíra rẹ̀ فالمذهب على كراهته أي التنفل بعد الجمعة المذهب المالكي أو قولي راري وما صفوه nínú madhabu maliki wípé arọ́jìhù èyí tó tẹ̀wọ̀n jù ó ní kó àlèyàn náà fìlà yẹn lẹ́yìn sọ̀látùl jumu'ah wal mashhuru karahatuhu ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ jù onípa akórira rẹ̀ èyí tó tẹ̀wọ̀n jù ó takò èyí tó gbajúmọ̀ jù èwo la lò ẹ̀yin nù ẹ̀yin nù nígbà tẹ́ fẹ́ takò máàlíkù ní madhabul màlìkì àwọn sọ pé èyí tó gbajúmọ̀ jù làwọn ti síwájú èyí tó tẹ̀wọ̀n jù torí pé èyí tó gbajúmọ̀ jù ni wọ́n máa fi ṣe fatiwa èyí tó tẹ̀wọ̀n jù kọ̀ fọ́ọ̀mù rẹ̀ gẹ́gẹ́ bí alqabdu was-sadlu ni gbígbọ́ wọlé yà nígbà tá a bá dúró nu sọ́láàt àti ti dáwọ́lẹ̀ wọ́n á sọ fún yín pé al-rajih ètò tẹ̀wọ̀n jù òní qabdu toró lẹ́ẹ̀rí rẹ̀ tẹ̀wọ̀n jù kan fún wọn ni oní mashhur òun lọ́ takò èyí tó tẹ̀wọ̀n jù èwo láá lò màálìkíyà level èwo mashhur ètò gbajúmọ̀ jù kí ètò tẹ̀wọ̀n jù ń kọ́ kọ́ fọ́ọ̀mù rẹ̀ lófin tí kálukú dáwọ́ lẹ̀ láwọn màlìkíyà tọ́ bákan náà anabi sallallahu alayhi wa sallam ó ní ẹni tó bá gbààwẹ̀ Ramadan tó tún wá gbààwẹ̀ ọjọ́ mẹ́fà tẹ̀lé ní oṣù Shawwal ńṣe ni ó dàbí ìgbà tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbààwẹ̀ tí máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún nù eléyìí ẹ̀rí tó mú amúnádókò ó rinlẹ̀ ṣùṣùgbọ́n Imam Malik ni mo kórìíra rẹ̀ limadha ó ní mo kórìíra rẹ̀ ètò kíkórìíra rẹ̀ yẹn ó ní mashhur gbígbà rẹ̀ yẹn ó ní rajih ìgbà tí ètò gbajúmọ̀ jù takò ètò tẹ̀wọ̀n jù èwo làwọn ó lò ètò gbajúmọ̀ jù yẹn ni kí láàrin tiwọn ló ti gbajúmọ̀ òkè sí pé nu sẹ̀ríà ìsìlámù yẹn ni kó gbajúmọ̀ lọ́dọ̀ tàwọn ṣe lẹ́yìn jẹ́ irú àwọn kan yẹn wá pọ̀ kí ló dé tí Imam Malik fi kórìíra ṣíṣe ń tẹ́rì tó mu wá tẹ̀wọ̀n wọn ni saddan lidhara'i saddan lidhara'i láti tilẹ̀kùn káwọn èèyàn gbàgbọ́ yẹn tí ò rí bẹ́ẹ̀ wọn fẹ́ tilẹ̀kùn káwọn èèyàn gbàgbọ́ yẹn tí ò ṣe déédéé ìpè ń ló ṣe déédéé wọn nítorí pé ní ìsìta bá parí solatul jumu'a tí kálukú bá ń dìde tí mú náfìlà araka mẹ́rin wá náfìlà araka mẹ́rin wá àwọn èèyàn tí wọ́n mọ̀ wọ́n lérò yìí pé lọ́jọ́ júmọ́ àwọn yàtọ̀ sí sọ̀láàtù júmọ́ àwọn àtúgbọ́dọ̀ ṣe sọ̀láàtù bọ̀ èèyàn mélòó la fẹ́ ṣàlàyé fún ike bó ṣe jẹ́ bó ṣe jẹ́ ni kakuku tilẹ̀kùn yún mo rò pé gẹ́ẹ̀tì tọ́fà táwọn náà fi sọ tí wọ́n sọ táwọn náà rí sọ àbí wọn ò rí sọ wọ́n rí sọ ọkọ̀ bá nítumọ̀ tí ọba sáde fi yẹn àmọ́ kò nítumọ̀ àmọ́ ń gbà táde ti ti ṣe kí ni tó ti wà tó takò torí gbogbo agbárí tó bá fi lè takò hadith àbọ̀takò Qur'an kọfọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àṣọ. tàwé Ramadan wọn làwọn aláìmọ̀kan lè lérò wípé Ramadan ò ní jẹ́ Ramadan o láì gba àwẹ̀ mẹ́fà lẹ́yìn rẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ káwọn lè tilẹ̀kùn àgbọ́yé kágbọ́yé yìí làwọn fi ni kò sí ní bẹ́ẹ̀ ẹ mẹ́gbà àwọn sì ní tọ́jú bẹ́ẹ̀ pọ̀ ẹgbàá torí pé ẹ̀rí tó mú wa ń kọ́ ọjọ́ bó ṣe jẹ́ mbẹ́ o tọ́ àtiwárí nísìn kọ́mọ yẹn náà fìlà lẹ́yìn sọ̀látùl jumu'ah ẹni tí bá sì ń ṣe ọdájú pé dáadáa ní í ṣe fúnra ara rẹ̀ torí àwọn náfìlà náfìlà náfìlà náà ni wọ́n fi kúnṣẹ́ wa táfi rọ́nà lọ́njọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọ́ làwọn jẹ́ ká rọ́nà lọ. àdìsí tó tẹ̀lé òun alátọ̀dọ̀ Sa'ib ibn Yazid ọlọ́wọ́n bá kó yọnu sí i ó ní Muawiya amirul mu'minin ó sọ fún kọ́nà wọn yọnu sí ó sọ fún pé idha sallayta al-jumu'a tó o bá ti ṣe salatul jumu'a fala tasilha bi salatin ọ gbọ́dọ̀ sopọ̀ mọ́ salatu mi lẹ́yìn rẹ̀ o jẹ́ kí jumu'a dúró gédégbé ọ gbọ́dọ̀ súnmọ́ sọláàtì mi lẹ́yìn rẹ̀ o hatta tatakallama títí tó fi kọ́kọ́ sọ̀rọ̀ náà títí tó fi kọ́kọ́ sọ̀rọ̀ náà àti parí sọláàtì jùmọ̀ ọ sọ̀rọ̀ kó tó ṣe náfìlà mi aw takhruj àbí kọ́ kọ́kọ́ jáde náà kúrò ní masjid kó tún wá wọlé padà sẹ́yìn kí tó bá ti sọ̀rọ̀ ẹni tó bá rí ọ tó ń tún ṣe sọláàtì lẹ́yìn ọ̀rọ̀ ọmọ pé sọláàtì mi ló ń ṣe ọ̀wọ́ pé tó o bá ti sọ̀rọ̀ sọláàtì ti dádúró èyí dádúró tẹ̀lé súnà anábì sọlá àṣìlá ó ti tó àbójáde tún á wọlé padà kó tó di kó ọyàn lẹ́fìlà ó tó ìgbà wo láti wá sọ̀rọ̀ lẹ́yìn sọláàtì àti sálámà ìgbà wo láti sọ̀rọ̀ náà ẹ sílábà lẹ sọ ní àbí yorùbá tába ti kọjá tába ti parí àkàr débò tába ti parí àkàr yín débi parí allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ìgbà náà lẹ lè sọ̀rọ̀ yẹn kí tá a bá ti parí sọláàt astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram ìgbà náà la tó lè sọ̀rọ̀ yẹn kí tó bá fẹ́ yan náfìlà lẹ́yìn ọ̀ràn yẹn ìgbà náà ló tó lè bẹ̀rẹ̀ sí ní yan náfìlà àmọ́ tó bá tún ṣe báwọn aláìdáni ọ́ torí àwọn tasbih tó yẹ kó ṣe àwọn adkar tó yẹ kó ṣe ò tí ì wọn ó súnmọ́ pé tó bá ti parí náfìlà kò sì gbàgbé wọn kọ́kọ́ farabalẹ̀ kí ni ń lé ọ lárí bí wọ́n bá parí kọ́ ọ máa yẹn náfìlà nínú àdìsí yà ń la wa Aisha radiyallahu anha onítànà bí sallallahu alaihi wasallam bá ṣe sọláàt kì í sọ̀rọ̀ ṣáájú kó tó sọ pé astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram ìgbà náà ni wọ́n kọjú sáà tó ṣe sọ láti lẹ́yìn ẹ̀ ìgbà náà là yẹ ọ̀rọ̀ sílẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ so ìgbà yẹn ẹni tó bá fẹ́ yẹn náfìlà lẹ́yìn sọ̀látul jumu'a ó lè yẹn náfìlà ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ọ́bọ̀ yìí ni sọ̀rọ̀ Muawiya ni o ó ní tó bá parí sọ̀látul jumu'a má sopọ̀ má sọ̀látù mi ṣáájú kó tó sọ̀rọ̀ àbí kó kọ́kọ́ jáde kó tún á padà àgbọ́yé tiẹ̀ ní sọ fún As-Sa'ib ibn Yazid nìsín ó wá fẹ́ mẹ́rin wá lórí tí ó ń sọ ẹ mọ̀ pé nísìnyìí ẹni tó ń bá sọ̀rọ̀ ó ń jẹ́ Khalid Dhihn kò sí nǹkan kan lórí rẹ̀ tọ́ta kó ń tán fẹ́ bá sọ ẹni tí ó sì sí nǹkan kan lórí rẹ̀ tọ́ta kó ń fẹ́ bá sọ kò ní béèrè ẹ̀rí pàápàá jùlọ ńgbà tó bá ti mọ̀ pé ọ̀tọ̀ ń bá sọ kì í sì fẹ́nu rẹ̀ lọ́ ń bò ń sọ so ṣùgbọ́n kò burú kí olùmọ̀ tí ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lábẹ́ àgbọ́yé tiẹ̀ kó tún kín lẹ́yìn pẹ̀lú ẹ̀rí tó mú sọ́ńtọ́sọ torí kí ni torí kí ọkàn ẹni tí ń bá sọ̀rọ̀ lè bá a balẹ̀ gẹ́gẹ́ bí anabi ibrahim aleyhi salam rabbi arini kayfa tuhyi al-mawta qala awalam tu'min qala bala walakin liyatma'inna qalbi ọlọ́run fi hàn mí o báwo ló ṣe jókòó ǹde ọ̀ gbàgbọ́ ni ó lòún gbàgbọ́ ṣùgbọ́n òun fẹ́ kọ́kàn wọn balẹ̀ ìjẹ́yìn náà ń pè ní practical common man ní theory sọlọ́nsì ni kọ́ lọ mẹ́yẹ mẹ́rin bí kọ́ mẹ́yẹ àdàbà ẹyẹ ògòǹgò ẹyẹ gúnugún ẹyẹ lèkèlèkè ọlọ́run á ní kó gún pọ̀ ẹnìkan inú ibi tá a ti mú nǹkan gúngún nù <laughs> ibi tí nǹkan kúkú ti bẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ àbí òye wa kò rí bẹ́ẹ̀ so ọlọ́ra ni gbogbo wọn dún wọn kọ́ wa gún wọn pọ̀ thumma ja'ala ala kulli jabalin minhunna juz'a wọ́n sì wá wọn gúngún pọ̀ wọ́n á pín wọn sọ́nà mẹ́rin kó o fi ọ̀kọ̀ọ̀kan sórí àpáta kọ̀ọ̀kan thumma du'uhun wàá pè wọ́n pé wọ́n gbòǹgò ìwọ ọgúnnugún ìwọ àdàbà ìwọ ẹyẹ lèkèlèkè ya'tinaka sa'ya wọ́n máa rìn bọ̀ wá bọ̀ ni wa'lam anna Allaha azizun hakim mọ̀ pé ọlọ́run ọba alágbára ni tágbára rẹ̀ borí gbogbo agbára ọlọ́gbọ́n ni tọ́gbọ́n rẹ̀ sì dókun. sọ̀rọ̀ ẹ̀dá kun gbàtọ́ lọ́n ṣe bẹ́ẹ̀ fara kí ló tún kù mọ́ so amadaju àmàyékè ti ṣẹlẹ̀ mbẹ̀ torí ẹ̀ náà ni ló fi jẹ́ pé olùmọ̀ tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa òfin ọlọ́run nítorí gbọ́yé nípa òfin ọlọ́run ní sọ láì béèrè lọ́dọ̀ rẹ̀ tó bá fẹ́ ó lè mú àwọn ẹ̀rí tí ń kí nǹkan tó sọ lẹ́yìn wá tí wọ́n fi mọ ọ̀nà wo ni wọ́n gbà mú àwọn àdájọ́ yìí jáde látara àwọn ẹ̀rí yẹn kì í ṣe nítorí nǹkan kan ìwọ béèrè o sì seye méjì ṣùgbọ́n kí ọkàn rẹ̀ ó tún lè balẹ̀ sí ó ti tó lápẹ́ Muawiya sọ̀ǹtọ̀sọ̀yún torí pé àwọn àwọn ń bẹ̀rù ọlọ́run láwọn sàábé táyọ̀ kí parọ́ mọ́ ànábì sallallahu alaihi wọ́n sì ń bẹ̀rù ọlọ́run táyọ̀ kí wọ́n sọ nípa ẹ̀sìn ọlọ́run tí wọ́n mọ̀ tí wọ́n ti mọ̀ pé nínú ma kẹ́ máa sọ nípa ọlọ́run lọ́wọ́ ni fa inna rasulallah sallallahu alayhi wa sallam amarana bi dhalik torí kwana bi ti pa wá láṣẹ pẹ̀lú bẹ́ẹ̀ ọ parí débi lahu hukmu rafa ó ní ìdájọ́ kọ́rọ̀ ànábì nù ṣùgbọ́n kò tún dánu dúró bẹ́ẹ̀ ó tún ní alla nasila salatan bi salatin ọ̀rọ̀ ànábì wa ni bẹ́ẹ̀ so sọláàtì kan papọ̀ mọ́ sọláàtì mi hatta natakallam títí tá a fi sọ̀rọ̀ náà aw nakhruj àbí tá a kọ jáde kó nu masjid rawahu muslim ntí muawiya wa lu ẹ̀rí fún ṣé ń lọ fẹ̀ ju ẹ̀rí lọ ni àbẹ́rì lọ fẹ̀ ju ntó lò fún tọ́ ọ bá ṣe sọláàtú jùmọ̀ ọ gbọ́dọ̀ ṣe sọláàtú jùmọ̀ àmọ́ sọláàtú mi ṣáájú kó o tó sọ̀rọ̀ àbí kó o jáde kó nu masjid anabi sallallahu alaihi wasallam ń pa wá láṣẹ hadith nù pé a ò gbọ́dọ̀ so sọláàtì kan má sọláàtì míì àyàfi kó jẹ́ pọ̀rọ̀ yà wọ́n àbí jíjáde nù masjid ṣé ibi tó ń lò sí lọ́fẹ̀ẹ́ jù ni àbẹ́rì lọ́fẹ̀ẹ́ ju ibi tó lò sí lọ ẹ̀rí fẹ̀ ibi tó lò sí lọ ok tó bá kó pósìtì lọ ṣẹlẹ̀ ńkọ́. tàyẹ̀gbọ́n anabi sallallahu alaihi wasallam sọ pé tó o bá ṣe solatul jumu'ah ọ gbọ́dọ̀ ṣe náfìlà kan lẹ́yìn rẹ̀ ṣáájú kó tó fọ̀rọ̀ yà wọ́n àbí jíjáde kúrò nínú masjid èmi wọn á lo ẹ̀rí yẹn fún tó o bá ṣe solatul maghrib ọ gbọ́dọ̀ yẹn náfìlà lẹ́yìn maghrib ṣáájú kó tó fọ̀rọ̀ yà wọ́n àbí kó nínú masjid ṣé ẹ̀rí yẹn só lè gbé e eléyìí la máa ń pè nínú usul fiqh wípé tí Muawiya ṣe ń bì báyìí ibi tó lò ó sí ọha ẹ̀rí tó bá kiri ọ̀fẹ́ ẹ̀rí yẹn wúlò ayé ad-dalilu a'ammu min ad-da'wa àbí òye wa ad-dalilu a'ammu tí dalilu bá wà akhassu min kò lè wúlò tó bá yẹ pé dalil wá lórí sọláàtì jùmọ̀ àwa fẹ́ lò fún magrib só lè wúlò àmọ́ ńgbà tí ẹ̀rí wá lórí gbogbo sọláàt ṣé gbogbo sọláàt la lè lò fún àbí ṣe gbogbo sọláàt torí pé ẹ̀rí yẹn wá lórí pé gbogbo sọláàt tó bá parí o ò gbọ́dọ̀ yẹn náfìlà lẹ́yìn ẹ̀ ìwọ wá ń lò lọ́kọ̀ọ̀kan ló kọ sọláàt tó bá parí sọláàt làásù sampo kan èyí tí ṣe sọ̀látú aljumua torí ẹ̀ àdéhìí wa fi hàn gbogbo sọ̀lát tá a bá parí tá a fẹ́ yan náfìlà lẹ́yìn rẹ̀ àfi kọ́rọ̀ ò ti kọ́kọ́ síwájú àbí kíṣẹ́ kan kọ́ yà wọ́n bí jíjáde kúrò nínú masjid wọ́n kàn sọ gẹ́gẹ́ bí àpèjúwe ní kí dandan kó jáde so àbí kò rìn lọ kò tún rìn bọ̀ ibi tó ti sọ náà yẹn ni kọ́ bọ́ bẹ́ẹ̀ o níbo ti rìn sọ eléyìí ni torí pé tún wá nínú àdìsí kan wípé ayé àjẹsọ ahadukum an yataqaddama aw yata'akhkhara aw an yaminihi aw an shimalihi fi salati yaani sibha ìyẹn ni wípé tẹ ẹ bá parí sọlá kí ló ṣòro fún ẹ láti bọ́ sápọ̀ ọ̀tún ibi tó ti ṣe ọ̀ràn yẹn kọ́ yẹn náfìlà ń bẹ̀ bọ́sá pọ́ọ̀sì ibi tó ti ṣe ọ̀ràn yẹn kọ́ yẹn náfìlà ń bẹ̀ bọ́sẹ́yìn súnmọ́wájú sẹ́wọ̀n pé a ti fi ibi tá a ti ṣe lẹ̀ hadith yìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ al-imam Abu Dawud ló gbà wá but imam Abu Dawud ó ti sọ fún wa pé tí wọ́n bá gba hadith kan wá tí wọ́n bá dákẹ́ lẹ́yìn rẹ̀ hadith yẹn jẹ́ salihul hujja alẹ́ fi sẹ́rí so òun ò ní sọ fún ọ pé sahih da'if gẹ́gẹ́ bíi gẹ́gẹ́ bíi tani at-Tirmidhi yìí torí gbogbo àdìsí tí Tirmidhi bá mú wa sahih da'if hasanun sahih hasanun gharib la na'rifuhu illa min hadha al no general principle any hadith tí mo bá ti lè dákẹ́ lẹ́yìn rẹ̀ salihul hujjah èyí tí mo bá sọ̀rọ̀ lórí rẹ̀ fa huwa kadhalik mo máa ní da'if da'if so bẹ́ẹ̀ làbú dàwúdà rí wọ́n tún á get pé àwọn bòmíì fa tí Abu Dawud ti sọ̀rọ̀ yẹ kó sọ̀rọ̀ sóye <laughs> bẹ́ẹ̀ làdí tì í sọ̀rọ̀ kó sọ̀rọ̀ sẹ́wọ̀n pé tá a bá lo general principle rẹ̀ á pè àdìsí ah, ẹ̀ máa ló ẹn wọn á rí i pé àwọn abìkan wà tí o ti sọ̀rọ̀ yẹ kó sọ̀rọ̀ torí rẹ̀ ní olùmọ̀gbà alḥafiz almundhiri rahimahullah ló ń tún fi wá ṣe kan lórí sunan abi dawud yìí kan náà gbogbo ń tábù dawud ọ̀sọ̀rọ̀ ńbẹ̀ tó yẹ kó sọ̀rọ̀ kò ń sọ̀rọ̀ <laughs> so èyí tí o sì sọ̀rọ̀ tí o yẹ kó sọ̀rọ̀ onú màdìsí wọn onú ò ní sọ̀rọ̀. so ẹ gbogbo eléyìí lọ ran àwọn olùmọ̀ lọ títí tí gbogbo ru Albani náà fi dé gbogbo ru eléyìí náà làwọn náà lò tó ràn wọn lọ so Mundhiri lè sọ pé Abu Dawud sọ̀rọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ torí pé nǹkan kan báyìí báyìí báyìí ń bẹ nínú àdìsí da'if ni so irú rẹ̀ làdìsí ọ̀rọ̀ pọ̀ àwọn tó dé lẹ́yìn náà ni ah, kò sẹ́rì mbẹ́ ṣùgbọ́n kàtà ìpínkọ̀ fẹsẹ̀ rinlẹ̀ wa huwa sahihun ma'na ìtumọ̀ rẹ̀ dáa mọ̀rọ̀kọ́ ẹ̀ máa bá àṣẹ máa pé if ìtumọ̀ rẹ̀ dáa nísìn abẹ́ ẹ̀ mà àdìsí muawiya nísìn anabi sallallahu alaihi sọ pé má láti kan má sọ láti kan ṣáájú kó tó sọ̀rọ̀ àbí kó jáde ok a sì rí wípé kìí ṣe jíjáde gangan náà gbà lérò ṣe sẹ́kàn tí ó jẹ́ kí sọ láti yìí kọ́ yà kọ́ yà sọ́tọ̀ lẹ́gbẹ̀ẹ́ wàhálẹ́ yìí sọ pé rẹ̀ dáa tún tí mo bọ́ síbòmí ó ti túmọ̀ sí pé ìǹso sọ̀láàtì má sọ̀láàtì láì sentí yóò mú ni mọ̀ yín pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wọn rìn torí ẹ̀kọ́ fẹsẹ̀ rìn lẹ ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ṣe déédéé so eléyìí túmọ̀ sí wípé ó tún wá náà àdéhùn kan etí ṣòkání tóun náà mú wá nínú tírà rẹ̀ Nailul Awtar òun sọ wípé anabi sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo ibi tẹ́ bá ti ṣe sọ̀láàtì láyé wọ́n jẹ́rìí fún yín jọ́gbìn dàlùkìyàmù torí rẹ̀ tẹ́ ẹ bá parí faridọ̀ ẹ̀yẹn náà fi là ń bomi torí gbogbo wọn jẹ́rìí fún yíjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam Shawkani ní hadithi yẹn náà fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ dáa ìtumọ̀ rẹ̀ ṣe déédéé nítorí wa shahidin wa mashhud tó bá lọ́wọ́ tafsiri rẹ̀ nínú rẹ̀ náà ni pé àwọn nǹkan púpọ̀ jẹ́rìí fún yàn tó o ṣe faridọ̀ nbí o ṣe náfìlà mbẹ o tún yàn náfìlà mi bomi gbogbo ẹ̀ wọ́n jẹ́rìí fún àbí wọn ní jẹ́rìí fún ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam wọ́n jẹ́rìí fún bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ wọ́n jẹ́rìí fún ṣe àwọn jẹ́rìí fún ni àbí wọ́n jẹ́rìí takò tọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ hadith ẹlẹ́kẹta eléyìí wà lọ́tọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu wọ́n lànà bí sallallahu alaihi wasallam sọ pé mánìkẹ́ tásàlà ẹnikẹ́ni tó bá wẹ̀ ah ọ̀dà kéèyàn máa wẹ̀ o sáà wàlálà ẹlòmíọ̀ dáhùn sọ́dà àbí ọ̀dà. So, tọ́ ọlọ́njẹ́ a máa wẹ̀ dáadáa torí pé Islam ẹ̀sìn mọ́tótó ni ẹ bá àwọn péjọ tán pọ̀ báyìí ẹlòmíín ti ń fẹ́ràn rẹ tẹ́lẹ̀ yọ bẹ̀rẹ̀ sí kórìíra rẹ abẹ́ ìfura bẹ́ẹ̀ torí ẹlòmíín ò ní opportunity àti jókòó súnmọ́ tó báyìí rí ti ń get abẹ́ get torí wọ́n máa gbọ́ wọ́n máa gbọ́ àwọn òórùn àwọn la hawla la hawla wala quwwata illa pé bàbá yìí wọn ò ti wẹ̀ tó kan báyìí kọ́lẹ̀ lómi tún máa sọ ah ìdá ti ń bẹ lára alágbájá kò ṣeé kó ni nítorí pé akramakumullah àwọn akẹ́kọ̀ọ́ àti àmọ́ tí wọ́n ti jókòó lẹ́gbẹ̀ẹ́ ara àmọ́ bá bí yá ṣe ń rùn àmọ́ bí gbogbo ara ṣe rùn pé ó oh, báyà wọ́n máa sinra ni hmm? wọ́n èé gbóra so Islam ọ̀wá fẹ́ ní tí mùsùlùmí ó fi máa tó fi máa inferiorize mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ọgbọ́dọ̀ máa wo mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ bí ẹni àpọ́nlé ni ẹ̀hẹ́n mi pẹ̀lú rẹ̀ náà lára kọ̀kọ́ ṣiṣẹ́ rẹ̀ káwọn ọmọ ẹni dọ̀tí ká sọ́ọ̀bùn káwẹ̀ mọ̀nẹ́gẹ́ tàṣálà ẹnikẹ́ni tó bá wẹ̀ tọ́ ṣé ó ń túbọ̀ sí pọ́nrán àyàn ní gúúsùlù mọ̀nẹ́gẹ́ tàṣálà àdìsí yìí ń tọ́ka sí pé kìí sọ̀ràn ẹ̀ yàtọ̀ sádìsí tó sọ pé gúúsùlù jumu'ati wájibun ala kulli muhtalim ọ̀ràn àyàn ni wọ́n jùmọ̀ àjẹ́ lórí gbogbo ẹni tó ti bàlágà àwọn àdìsí kan àwọn tún wá àwọn tọ́ka sí pé kì í sọ̀ràn àyàn apá kan nínú àwọn olùmọ̀gbọ́ yìí pé ọ̀ràn àyàn ni wọ́n jumu'a ghayru shart ẹni pé a fi so gbogbo àdìsí yẹn pọ̀ pé ọ̀ràn àyàn ni wọ́n jumu'a ṣùgbọ́n kì í ṣe condition tọ́lọ́ wọn fi gba salatul jumu'a mo rò pé gẹ́tì ẹ̀ tá a bá mú eléyìí ọkàn balẹ̀ jù so that àwọn èèyàn ò ní take care for granted tí wọ́n kàn máa ń. Hmm? sọ́dà abẹ́ ń jọ júmọ́ à péyàn ọ̀wẹ̀ sọ́dà abẹ́ wallahi kódà lọ́jọ́ ọdún mà ní torí ẹ̀ wajibun ghayru shart tó yé ẹ̀ ṣe ẹ̀ wá mọ̀ bá ṣe lò yẹn ni pé dáhà sọ pé wajibun yẹn ni pé gbogbo ẹni tó bá wẹ̀ ẹ́ ààyè yumdahu shar'an ẹni tí ó bá wẹ̀ ńkọ́ yudham shar'an abẹnu àtẹlù lábẹ́ òfin ṣẹ̀ríà ẹ̀mọ̀kẹ́ ìgbà tí Uthman radiyallahu anhu tọ́pẹ́ kó tó wá sí jùmọ̀à Umar ti ń ṣe kútúbà ẹ wá Uthman ni báyìí báyìí báyìí báyìí ni kódà gan mo ní mo bá sáré lọ sa àlọ́ alákùnmá ọ̀wẹ̀ sẹ́mi <laughs> pé bá wínú torí ọba burú àbúrò tún sọ pé àlọ́ alábáwò àlọ́ bọ̀lẹ̀ rí náà wà pé dandan ká ká wẹ̀ sẹ́mi pé Usman náà bá máa béèrè so ó túmọ̀ sí pé wọ́n bá yàn wì téèyàn bá ṣe ṣùgbọ́n àní sọ pé kò ní solatul jumu'a nígbà tí o ti ṣe nítorí àwọn àdìsí tó sọ pé man ightasala man tawadda'a yawmal jumu'a fabiha wa na'imat wa man ightasala so pẹ̀lú eléyẹn àwọn àdìsí yẹn ọjọ́ tó ní ìsìnkí ni ìdájọ́ káwé ǹjọ́ jùmọ̀ ẹ bá ní dáhùn ẹ dáhùn ẹlòmíì pé òun ti dé òun ti dé lẹ́kítọ̀ látàárọ̀ bó lóun ti máa wẹ̀ ibẹ̀ lòun máa gbà lọ sí jùmọ̀ àṣá ilẹ̀ ẹlòmíì ò fi lè dáhùn sọ̀rọ̀ yẹn ni àbí sọ̀rọ̀ yẹn alhamdulillah sotaba ti wàá mọ̀ bẹ́ẹ̀ ọ̀dà tí ìdíwọ́ kan bá mú yàn máa wẹ̀ ńkọ́ èèyàn sẹ̀ sọ wá declare pé èèyàn ní ní sọ̀látùl jùmọ̀ èèyàn ní sọ̀látùl jùmọ̀ inshàlá kagbà báwọn tí wọn sọ pé ẹ ẹ gúúsùlù yọmọlù jùmọ à bó wọn ṣe máa wẹ̀ náà rí ìwẹ̀ tí ò ní jẹ́yìn oorun irú ìwẹ̀ wo ni lọ́dọ̀ tiyín náà ṣe kẹ̀kẹ́ àtọ́sẹ̀ láàfin máa wẹ̀wẹ̀ jùmọ̀ à tọ̀gá nìtúmọ̀ kí wọ́n ní ká wẹ̀wẹ̀ jùmọ̀ à má bàa márùn ṣé èèyàn kàn fún mi para ó ní kéèyàn má máa rùn ẹ máa pọ́ mi tí ẹ bá tún fi pa òógùn lára aró rùn àbí òní rùn yóò rùn plus kí á lè rí sí i. <laughs> àwọn olùmọ̀sọ yìí pé ìwẹ̀ yìí bí ìwẹ̀ jùm bí ìwẹ̀ jànábà gàgàn ṣùgbọ́n kò burú tẹ́nìkan bá tún wẹ̀wẹ̀ kàìnkàìn àtọ̀sẹ̀ àbí òye wa pàápàá jùlọ lẹ́yìn tó bá wẹ ti júmọ̀à kò sí tó burú mbẹ àmọ́ sọ àlọ́ àlá rẹ o tálù àlá bá tilẹ̀ já mbẹ kí látúnṣe àlọ́ àlá látúnṣe ilé ìjẹba kò sómi ẹ̀rà ọlọ́run bóyin láṣìírí thumma atal jumu'a lẹ́yìn náà tó wá wá sí jumu'a ẹ bá ní falasí thumma yẹn pé lẹ́yìn náà ń tọ́ka sí pé kìí ṣe dandan ẹni pé tí wọ́n bá ti wẹ̀ tán kò sì máa lọ sí júmọ́ à gẹ́gẹ́ bí tani ṣe sọ ìmáàmù Malik ìmáàmù Malik ní tí wọ́n bá ti wẹ̀ tán kẹ́kẹ́ kọ́ máa lọ sí júmọ́ à tọ́ ọ bá jẹun lẹ́yìn ìgbà tọ́ wẹ̀ tán kó tó lọ júmọ́ à ó tún wẹ́wẹ́ tọ́ ọ bá jáde ńlé tọ́ ọ sọ pé ń lọ júmọ́ à ó ti wẹ̀ tán o ọ̀n lọ júmọ̀ ọwọ́ àyà ṣọ́ọ̀bù ó tilẹ̀kùn ó tuntun wẹ̀wẹ̀ alhamdulilayi àdìsí eléyìí ó ti fún wa ń sinmi díẹ̀ ó ní fúnmà lẹ́yìn náà yẹn ni pé inṣàlá tí yẹn bá wẹ̀ lẹ́yìn gbàtà alifájàrí ti yọ pẹ̀lú àníyàn pé òun wẹ̀ júmọ̀ à tó wàá lọ sí júmọ̀ à lásìkò júmọ̀ à pẹ̀lú wẹ̀hún inṣàlá yọ gbàládà rẹ̀ mo rò pé yé wa sọ ajẹ́ pé a ní sinmi díẹ̀ ń bẹ̀ àmọ́ láàrin mo ti wẹ̀ látàṣùbà tí mo padà lọ wẹ̀ fún júmọ́ àmọ́ agbájúmọ́ àlọ́ èwo ló dáa jù kọ́ lọ wẹ̀ ni torí pé tí wọ́n bá lọ wẹ̀ yẹn wọ́n náà ó rí ìtumọ̀ tó ga fún ìjọsìn yẹn àtọ̀ sẹ́ni tó ti wẹ̀ látàrọ̀ tó tún ti làágùn làágùn especially ẹni tó wẹ̀ látàrọ̀ tó tún ṣe aláàrù kí ni fáìdà rẹ̀ ó tún lọ rọ àpèlúbọ́ sẹ́ni pé ó ti làágùn burúkú nígbà tó bá dé mẹ́sídìí nǹkan kí là ń sá fún kí là á rí eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ o. thumma atal jumu'a wọ́n ní lẹ́yìn náà tó wá wá sí jumu'a jumu'a wo lèèyàn lè lọ bá ṣé jumu'a kan bẹ téèyàn máa lọ bá ẹ dá mi lóhùn anabi sallallahu alaihi wasallam lẹ́yìn náà tó wá wá sí jumu'a ibo ni jumu'a náà tó lọ bá masjid ni wọ́n gbà lérò sóyè wa ay thumma ata masjida jumu'a masjid aljumua lẹ́yìn náà tó wá sí masalasi ibi tá a ti fẹ́ ṣe sọláàtù aljumua fọsọlámà kùdírọlẹ tó wá ṣe sọláàtù tó lọ́wọ́ bá kọ pé kó lè ṣe yẹn ni pé ńgbà tẹ dé yùn ìmáàmù ò tí ì dé ọwọ́ abẹ́rẹ́ sí ni yẹn iye tó bá ní kó lè yàn ó sí ní yan iye tọ́lọ́wọ́n bá ní kó lè yàn so eléyìí ń tọ́ da ni kò sí nọ́mbà o asọ pé sọláàtù jùmọ̀ kò ní náfìlà síwájú ẹ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ ìyẹn ni pé iye tọ́lọ̀ ní kò lè yàn síwájú kí mọ́mú tó dé rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà títí tí yóò fi súnmọ́ gbà tí ìmáàmù ó dé ìgbà tí bá ti dé ńkọ́ ó tó ìmáàmù wa dé lọ arántí pọ̀ yẹ kó o ṣe náfìlà kí la sọ fún un tulas jókòó kínní so yé wa ẹ ìgbàdá nàbí ni thumma salla ma qaddara lahu ẹ salla ma qaddara lahu qabla maji'i al-imam amma qad ja'a al-imam fala majala li dhalik lẹ́yìn tí ìmáàmù ti dé kò sáyè fún yẹn ní ká tu wá masjid tẹ́lẹ̀ o ti ṣe tahiyatul masjid o ti jókòó nu masjid ìmáàmù wa dé ọ torí pé tí ń ṣe wọn ta kò fi ọlọ ẹni tó bá ṣẹ̀ dé ni làyè gbà pé kó ṣe kí ni tahiyatul masjid abẹ́ni tó bá ti dé ti pẹ́ olóòlù máa yan náfìlà yẹn lọ títí di ẹ̀bá àgbà tí ìmáàmù òde tó ma ẹni tó a sọ pé náfìlà araka méjìlá là máa yan bẹ́ẹ̀ o bídíà ni àbí èsè bídíà bídíà ńgbà tó ti fún nọ́mbà tó ma sọ́lá máa máa yun lọ́fùdùn nàám so ìgbà tó sì ti jẹ́ pé kò sẹ́ẹ̀rì kan tó sọ pé àfikún pé mẹ́rin àfikún pé méjì àfikún pé mẹ́jọ tó o bá ti ṣe tahiyatul masjid ìwọ náà ti bọ́ sábẹ́ ẹni tí ó gbọ́ láàyè mo afura tahiyatul masjid nìkan ló ṣe o ti bọ́ sábẹ́ ẹni tí dáadáa yóò jẹ́ tiẹ̀ thumma ansata lẹ́yìn náà ó wá dákẹ́ kí ló dé tó fi dákẹ́ ṣé kí ìmáàmù tó dé èèyàn dákẹ́ ta ló ní kó dákẹ́ ọ̀rọ̀ kan wà láàrin wọn mọ̀ pé ẹ ti gbọ́ yé ni wọn ò fi sọ. So nítorí pé lóye lọ̀rọ̀ ń bá wí ọ̀n yẹn náfìlà rẹ̀ títí yẹn ni pé ńgbà tí ìmáàmù á dé ọ̀dà dúró ìmáàmù bẹ̀rẹ̀ kútúbà ọ̀dà kẹ́ ṣé dídákẹ́ lọ́jà ni àbí títẹ́tí so alẹ́ tẹ́tí ká tún máa sọ̀rọ̀ ajẹ́pẹ́ méjèèjì ọ̀tẹ́tí ọ̀dákẹ́ ó sì tẹ́tí so ṣeéṣe ká tẹ́tí láì dákẹ́. So, torí pé ọlọ́wọ́ bò fi ọkàn méjì sínú gbáàyà wa ma ja'ala Allahu li rajulin min qalbayni fi jawfihi ọlọ́wọ́ ò fi ọkàn méjì sínú gbáàyà nìkan ó lè máa sọ̀rọ̀ kó sùn mọ̀ ń gbọ́n tó ń wí náà sẹ́wọ̀n ṣe máa ṣe nu máa ní ah, tẹ́tí ọ̀rọ̀ tó ń sọ pé ah, à ń gbọ́ kí lẹ̀ ń gbọ́ irọ́ lásán torí ẹ̀ wàá tẹ́tí حتى يفرغ الإمام من khutbatẹ tí ó sì dákẹ́ tí ó tẹ́tí títí tí lè máa mú fi parí khutuba rẹ̀ ó túmọ̀ sí pé ìgbà wọn là gbọ́dọ̀ sọ̀rọ̀ ìgbà tí ìmáàmù bá ń ṣe khutuba ok ìgbà tó jókòó láàrin khutuba méjèèjì yẹn kọ́ ṣé ń sì ṣe khutuba lọ kò sí khutuba lọ ajẹ́pẹ́ a sọ̀rọ̀ bẹ́ẹ̀ lápá kan náà olùmọ̀wé àwọn kan là sọ̀rọ̀ torí pé jókòó yẹn ó kéré púpọ̀ débi wípé òun gan bí aláìsí ni torí ó gbọ́dọ̀ sọ̀rọ̀ ńgbà tó jókòó ó ti wá parí kútúbà kó tó sọ̀kalẹ̀ kúrò lórí mímbàr lọ síbi tí ó ti ṣe sọ̀lá sáàlì sọ̀rọ̀ àlè sọ̀rọ̀ mọ̀nà torí pé kíni tí wọ́n ṣe kútúbà lọ ni wọ́n ń ṣe kọ́ ọmọ lọ ẹ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ báwo ṣé yé wa àjẹpẹ́ má sọ̀rọ̀ ó ní í ṣe pẹ̀lú wọ́n ṣe kútúbà thumma yusalli ma'ahu lẹ́yìn náà tí wàá ṣe sọláàtì pẹ̀lú ẹ̀ ìmáàmù ti parí kútùbà tó bá tún ṣe sọláàtì pẹ̀lú ẹ̀ ghufira lahu ma baynahu wa bayna al-jumu'ati al-ukhra ọlọ́run ṣàforíjì ti ń bẹ láàrin júmọ́ yìí àti júmọ́ àti ń bọ̀ fún ẹ̀ṣẹ̀ ti ń bẹ láàrin júmọ́ yìí àti júmọ́ àti ń bọ̀ ọlọ́run ṣàforíjì rẹ̀ fún wa fadlu thalathati ayyam pẹ̀lú àfikúnjọ́ mẹ́ta júmọ̀ àti júmọ̀ ẹjọ́ mélòó nù méje ẹ tún fi mẹ́ta kún alhassanatu bi ashri amthaliha gbogbo dáadáa kan dáadáa lọ́pọ̀ rẹ̀ mẹ́wàá lọ́lọ́run máa fún yàn torí pé o sì àwọn nǹkan wọ̀nyí tuntun gbọ́ o ọ̀wẹ̀ yàtọ̀ tí ọ̀wẹ̀ o ọwọ́ sí júmọ̀ ọwọ́ sí masjidil júmọ̀ yàtọ̀ sẹ́ni tí ọwọ́ masjid tó ń lọ sí sọ̀látù dhuhur fasọ́lá máa kó dérọ́lẹ́ yàtọ̀ sẹ́ńtọ́ wọn masjid tọkàn jókòó tí ó ṣe ó kéré ju tahiyatel masjid thumma ansata lẹ́yìn náà tó dákẹ́ tó tún á tẹ́tí yàtọ̀ sẹ́ni tí ń sọ̀rọ̀ tí ò dákẹ́ títí tí ìmáàmù fi parí kútùbà rẹ̀ tó tún á ṣe sọ̀látùl jumu'a pẹ̀lú ìmáàmù ọlọ́run ṣàforíjìn àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ń bẹ láàrin jumu'a yìí sí jumu'a tí ń bọ̀ fún ọ pẹ̀lú di ọjọ́ mẹ́wàá ẹ dákun lọ́sọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe fún èèyàn kú oríire àbí òkú oríire síbẹ̀ mọ̀ pé inú àdìsí náà waljumu'atu ila aljumu'a mukaffiratun lima baynahuma idha ijtunibatil kaba'ir idha ijtunibatil kaba'ir ghufira lahu ma bayna aljumu'ati ila aljumu'ati al-ukhra ìwọ wọn wà parẹ́ fún sa ọ sáwọn lan lan ni àbí kekeke kekeke ni o torí al-kaba'ir la yukaffiruha illa at-tawbah. àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìtúbà ló lè parẹ́ torí ẹ gbogbo etí ọmọ gbogbo anabi sọlá ṣẹlá ń sọkẹ gómìnà làwọn máa tọkọ dámọ mi dán bèhì àkọrọjà mi ń dùn ún bèhì kàyọ ọmọ wọlẹdẹtù ọmọhó àbẹ ẹrí bẹ ẹ máa ń kọ́ ọmọ ramadan ìmánu àtìsábà gómìnà làwọn gbogbo orú àwọn àdìsí yẹn ọ̀n tọ́ka sí sọ̀gáìrù ni àwọn lámàm yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ bí òkè àwọn gbogbo orú àwọn sẹ́yìn kò lè parẹ́ fún ọkọ mọ́tàn ara rẹ jẹ́ àfi kó túbà lọ sọ́dọ̀ ọlọ watubu ilallahi jami'an ayyuhal mu'minun àmọ́ ọ̀rọ̀ yìí pé ẹ ńgbà tí wọ́n ti sọ pé kúfúrà lọ́wọ́ mọ́tò àbí al-umratu ila al-umra mukaffira wọn kàn lọ́ọ́ ṣe umra lọ́dọọdún wọn tán ara rẹ jẹ kabairu bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ń retí rẹ ń jọ gbẹ́ndẹ́ al-qiyama àwọn sọ̀gáìrù ìnirú àwọn sẹ́yìn ọ̀parẹ́ fún ọ. ilé ìjẹ́bù ti ṣèjọ ibi tá a dùn sí ni lónìí subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk tó bá ní bẹ̀rẹ̀ kò sí. aleykum salaam. kọ̀sẹ́sẹ̀ kọ́dọ̀ onílàdá tó pọ̀ onílàdá tó pọ̀ ìyẹn kó obìnrin tọ́kí sọ̀látù Dhuhr ló máa ń ṣe lọ́jọ́ jùmọ̀à nílé rẹ̀ tí ì lọ sí jùmọ̀à wọ́n ní sẹ́sẹ̀ kan bẹ̀ fún kọ̀sẹ́sẹ̀ láàdá ńlá torí pé kóun ṣe sọ láti ilé rẹ̀ lóore ju ọlọ masjid lọ gbogbo ìdáná bisalòlá àṣìlá sọ pé tó o bá wẹ̀ tó o wá sí masjid lẹ́yìn náà tó yan náfìlà tó tẹ́tí gbọ́ imam tó ṣe sọ láti pẹ̀lú ẹ̀ lọ́wọ́ ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kéékèèké tó ti síwájú fún ẹ inshàlá irú rẹ̀ ń bẹ fóbìnrin náà ti ń ṣe sọ láti ilé rẹ̀ naam aleykum salaam. méjì náà ní tahiyatul masjid kò lè ju bẹ́ẹ̀ lọ àbí tó bá tún fẹ́ yẹn náfìlà mi. aleykum ah, salaam. ó ti parí nù sọláàtù dọ́ọ̀rù lọ́kì ọlọ́ọ̀lọ́mọ àní sọláàtù dọ́ọ̀rù ni wọ́ọ̀kì ní ìsìn ẹ̀hẹ́n ó wá mo ti dé tipẹ́ gbogbo ohun tí wọ́n sì ní téèyàn bá ṣe òun ni wọ́n gba aládà rẹ̀ àlùwalá mi wá já kò jẹ́ kí n fulfili gbogbo àwọn conditions yẹn inshàlá à ń bẹ́lọ̀ ní táníyàn rẹ̀ bá dáa kọ́ gba aládà àbí tó o ṣe dé. Now, alaikum salaam. ọ̀ọ́ká pé ibi tí ẹ̀ ti máa ọ̀ọ́ká pé ibi tí ẹ̀ ti máa kírun lẹ́gbẹ̀ẹ́ lè yẹn wọ́n á máa kírun hálíà so ẹ̀yẹ́ ti wá kírun tẹ̀yẹ̀ tán wọ́n ti wá ṣe túbà ní bómi yóò fi ní sọ̀rọ̀ náà ni. èèyàn ní sọ̀rọ̀ nínú àsùnmọ̀ tó yẹ pé kútúbà náà wọ́n ń ṣe tèmi sì jẹ́ mùsùlùmí ọlọ́run ọlọ́ wọ́n máa ṣe sùúrù títí tí wọ́n ìparí kútúbà torí pé òfin ọlọ́run ó lórí pé tóun bá ń gbọ́ ó sọ̀rọ̀ ó àmọ́ tó bá yẹ pé ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ jìnnà síbi tí wọ́n wà ọ̀gbọ́ ẹ̀kan láàrin lọ́rọ́ kan wá ní padà alhamdulillah èèyàn ní problem àmọ́ tí èèyàn bá ń gbọ́ dandan ni kéèyàn dákẹ́ ọwọ́ àkùsọ̀wọ́ àwọn ìmáàmù tí wọ́n máa ń ṣe sọ̀látùl jumu'a alẹ́ bá asù wọ́n ti sọ kútúbà bọ̀ látàgò kan títí mẹ́ta ẹ wá dúró àwọn èèyàn tí ó di lọ́wọ́ àǹfààní ìgbésí ayé tiwọn sọ àwọn eléyìí ni kí wọ́n lọ sọ́ra. So, naam aleykum salaam. alhamdulilayi lábẹ́ òfin ṣẹ̀rí ọlọ́n kò sáàwẹ̀ kan tánàbí sallallahu alaihi wasallam ń pè láwẹ̀ arúgbó kò sí àwẹ̀ tá a mọ̀ pọ̀ wà òun náà làwẹ̀ Ramadan kọ́nà ọjọ́ bá wa láyé kọ́ bá wa láyé kọ́nà wa lọ láti gbà oṣù kan máa wá síwájú Ramadan wọ́n ń pè oṣù yẹn ní oṣù ṣàbán rọmọdọ́nà lóṣù kẹsàn-án ṣàbánà lóṣù kẹjọ ìyá ńlá wa Aisha radiyallahu anha wọn làwọn òróṣù kan Ànábì máa gbààwẹ̀ àtinúwánu rẹ̀ lọ́pọ̀ bí oṣù ṣàbán ìyẹn ni kó tó síwájú Ramadan ibẹ̀ yẹn làwọn olóríire ti máa ń so lórí borí tí wọ́n ti máa ṣe náfìláwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n oṣù tí a kó sínú rẹ̀ nísìn oṣù Rajab táyé pé ń kú bíjọ́ méjì mẹ́ta mẹ́rin kò sí nínú òfin pé ká gbààwẹ̀ rẹ̀ gbogbo àdìsí tó wá tí wọ́n fi ń ṣeni lójú kòkòrò ká gbà kò sí ìtọ́fẹsẹ̀ rìn lẹ́nu ẹ̀ a sì ti mọ̀ pé tí ẹ̀rí tó múnádóko ọ̀bá sí fún nǹkan kan àgbọ̀dọ̀ sí o ọlọ́mọdé àfi àjẹrà wa lásán o ṣùgbọ́n téèyàn bá wá jẹ́ pé lójoojúmọ́ gbogbo oṣù ẹ̀ máa gbààwẹ̀ ọjọ́ kẹtàlá ìjọ kẹńlá ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù islam tí oṣù rọ́jàbù náà bá dé kò burú kẹgbà nítorí gẹ́gẹ́ bí ìṣe yín ní gbogbo oṣù torí ká nàbí sallallahu alaihi fi hàn wá irú ọlá ńlá tí ń bẹ fún gbogbo ẹni tí wọ́n fi jọ́ mẹ́ta gbáwẹ̀ nínú oṣù ìjọ kẹtàlá kẹńlá kẹẹ̀ẹ́dógún yóò dàbí ìgbà tí gbogbo ìgbésí ayé yín lẹ́ fi ń gbáwẹ̀ ni torí àwọn ẹjọ́ kan ládàá àwọn ẹjọ́ mẹ́wàá ni a sì ti mọ̀ pé bó ṣùgbọ́n abọ́jọ́ oṣù bá pọ̀ títí kò lè jọgbọ̀n lọ́nà Islam a jẹ́ pé bí ìgbà tí gbogbo oṣù lẹ́ fi gbà wẹ̀ ni ìyẹn sì máa ń gbà àwọn ẹjọ́ alhamis àti ọjọ́ àtìní ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ kò burú tí Rajab náà bá dé kẹ́ ẹ máa gbà á lọ bẹ́ẹ̀ sì máa gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n èyí burú ni pé ká pé gbogbo àwẹ̀ Rajab ẹ fẹ́ gbà láti bẹ̀rẹ̀ Rajab dópin eléyìí ọ̀tàkùn súnà anabi sallallahu alaihi wasallam naam aleykum salaam. àkọ́kọ́ ni pé kéèyàn lọ dáná lórúkọ ọpọ́ ọmọ wa fẹ́ fẹ́ ọmọ yín kẹ́ ẹ̀ mọ̀ wá káwọn náà mọ̀ yín kò sí tó burú ń bẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà so eléyìí wọ́n ń pè ní alkhitba pé ọmọ yín fi hàn kó n fẹ́ fi ọmọ wọn káwọn náà bá wà má bẹ́ẹ̀ kí wọ́n má tún jẹ́ kẹ́lòmí ọ̀wá ọmọ yìí títí tó ọmọ awé ìfẹ́ àbí tí ó pàtì tọ́ba wá ṣeéṣe péjọ ta lọ yọjú tọ́ba lè so yìgì rẹ̀ fún alẹ́ kan náà ó dáa jù wọ́n kóra sí ìnáwó tí ò nítumọ̀. ẹ̀rí pé ti náwó náwó náwó náwó náwó níjọ́ lọ yọjú kọ́dà àwọn olóbìnrin ilé wọ́n tún má sọ níjọ́ lọ yọjú àwọn míì tó ń bẹ lọ́wọ́ wọn wọ́n lè pa màálù níjọ́ náà gan fáwọn lọ yọjú lásán níjọ́ tẹ́ bàbá gbéyàwó ńkọ́ tá ń fi la wàhálà bọ̀ra wa lọ́rùn tó bá so igi fún yín koburu. náà kò burú so ọwọ́ náà yìí níjọ́ so eléyìí bá ẹ wá ní ṣe bí àwọn èèyàn ṣe ń so igi iná ní Islam ní aṣọ èmi ọ̀ma bí wọ́n ṣe ń so ń bí tẹ́ ẹ bá ṣàlàyé bí wọ́n ṣe ń so àwọn àmà bó bá ṣe déédéé tọ́lọ́ àbí ò ṣe déédéé tọ́lọ́ lẹ́gbẹ̀ẹ́ ara wọn. <laughs> ala kulli hal ẹni tí ẹni tí wọ́n kúnlẹ̀ torí pé ó fẹ́ yàwó àbí kó dọ̀bálẹ̀ torí ó fẹ́ yàwó kò gbọ́dọ̀ kúnlẹ̀ kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ òfin Ọlọ́run ò gbà ká máa kúnlẹ̀ ń ò gbà ká máa dọ̀bálẹ̀ ń àsáni tó ẹ̀sìn tásàbà sì takò ẹ̀sìn ká pàtì àwọn àgbà wọn ò lè fọmọ àwọn fẹ́ntì ò ní kúnlẹ̀ kéènì irọ́ lásán lọ́wọ́ akúnlẹ̀ tí ń fi àjẹ ọmọ yín fáin fáin sẹ́wọ̀n pé ń tẹ́ ẹ̀kọ́ lẹ́tà sí ń kọ́ fi DHL gbà so tí ẹ bá wá pé ọ̀nà tó ń gbà so igi sọ́bófin ọlọ́run ọba mu àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe ń so torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan láwọn ẹ̀kọ́ rí nǹkan dín ni bófin ọlọ́run ṣe wí ọ̀tọ̀ ọ̀tọ̀ ni táwọn máa ṣe kó lè bá wọ́n lè ní ah bàbá ìyàwó ẹ ẹ mú ọmọ yẹn lọ fi fún bàbá ọkọ kí bàbá ọkọ wa mú kó fi fún ọmọ rẹ̀ pé ìwọ la fi fún ẹ gbọ́ ẹ gbọ́ gbogbo ẹ ti dàrú ṣe bàbá ìyàwó bàbá ọkọ lọ́wọ́ fẹ́ ìyàwó ni ẹ bàbá tiẹ̀ ti á jẹ́ lẹ́yìn náà ọkọ tó wá fẹ́yàwó kò sínú ṣẹ̀ríà yìí pé ká mú obìnrin ká lọ́ọ́ fi lé lọ́wọ́ gbogbo eléyìí irọ́ lásán ni wọ́n kàn jáwé sí rọ́ọ̀nì ẹ gbọ́ bí sẹ̀rí àti sẹ̀wí ẹ̀yin lẹ́wọ̀n àmọ́ àmọ́ ṣé n tẹ̀ ń ṣe dàbí ọ̀dà n ti sẹ̀rí àwẹ̀ ni pé tá a bá ti rí al-ijab wal-qabul mo fi fún ọ mo gbà á tí àwọn ẹlẹ́rìí méjì sì jẹ́rìí sí tí sọ̀dáàkì tó wáyé láfi lélẹ̀ lẹ́ẹ̀kan náà àbí ládéhùn ó ti parí yẹn ni pé gbogbo tí à ń jókòó wákàtí mẹ́wàá wákàtí mẹ́ẹ̀ẹ́dógún àwọn ìdílé ọkọ̀ọ̀kọ̀ ìdílé ìyàwó ń ká bóyá lẹ́yìn jẹ́ sí wa <laughs> so gbogbo eléyìí formality rọ lásán ni so máa sọ pé ìwọ bàbá ìyàwó fọmọ rẹ fún lágbájá tó fẹ́ fẹ́ ó ló ń fi fún ìwọ náà pọ̀ gbà ó ló ń gbà àwa ń kọ́ ajẹ́rìsì sọdáàkì ń kọ́ iye báyìí fi lọ afẹ́kù fi lọ kò sọ̀rọ̀ pé bóyá ń lọlé mo rò pé yé ó lóun ò lówó ń bí àmọ́ òun fún ọ̀dà inshàlá agbọ́gbọ́ kó fún torí pé àti ráwọn experiences kan ní ìsìn táwọn ọmọ ọ̀daràn tá a fẹ́ yàwó ó sì tún padà kọ̀ yàwó lẹ̀ láì san kankan torí ẹ̀ là ń ṣe insist mùsọ̀dáàkì kò fi lè lọ ká lè mọ tá a fẹ́ jẹ́rìí lé lórí so eléyìí jẹ́ báwọn so tá a bá ti ṣe báwọn ti parí ó ti parí lábẹ́ òfin ọlọ́run so ẹ̀yin ẹ̀ ń ṣe wọ̀límà ẹ̀ ń ṣe wọ̀límà ọkọ ìyàwó lọ́lọ́run pé kó ṣe gbogbo eléyìí ọkọ tó fẹ́ ọmọ òun ni ọmọ adáná tí ó fún àwọn èèyàn ló ń jẹjẹ so bí bàbá ìyàwó náà bá sì lówó tó fẹ́ ná ọlọ́run bó fòrè sí i so kò sí ní tó burú nu gbogbo ilé eléyìí jẹ́ bí islam ti ṣe ní kí wọ́n so yìgì á sì ṣe khutubatul haja khutuba tí anabi sallallahu alaihi wasallam máa ń ṣe ń bẹ̀ yẹn nínú kọ́ jẹ́ pé bàbá ìyàwó ló ṣe àbí kọ́jọ́ pọ̀kọ ìyàwó ló ṣe àbẹ́ àwọn ẹlẹ́rìí ló ṣe lọ́ba tán so yìgì ti sọnù lábẹ́ òfin ọlọ́run ọba tiwa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ náà aleykum salaam. rárá rárá rárá àmọ́ ta lọ bẹ̀ wọ́n ìnákùnà lásán ìnákùnà torí nísìnyí gbogbo ìnákùnà tí wọ́n ń ná yẹn wọn kọ̀ pé kí wọ́n wọn kí wọ́n gbéra wọn lékì ọmọ ẹ̀jẹ̀ wọn tí wọ́n ti bá wọn o sòṣùgbọ́n gbogbo wa ná dànù wọn na kékeré kan màjẹ ń sẹ́tẹ̀ mi wórówóró màjẹ ń sẹ́tẹ̀ mi wórówóró ètò dànù kásá ti fẹ̀fẹ̀ lárí tirẹ̀ náà. aleykum salaam. lẹ́yìn náà àṣìṣe kan wà ó níṣẹ́ bàbá ìyàwó lè sọ pé mo fi ọmọ mi fún ọ gẹ́gẹ́ bí ìyàwó wọn náà sọ pé mo gbà á gẹ́gẹ́ bí ìyàwó igi yẹn o so ẹ̀ ń tẹ̀ra ẹ̀ jẹ́ ni o. gẹ́gẹ́ bí ìyàwó kìí ṣe ìyàwó mo rò pé yé wa yorùbá yẹn rubbish ni o ìyàwó la wá fẹ́ àbá wá fẹ́ gẹ́gẹ́ bí àbọ̀dọ̀ lóru wẹ́ẹ̀dì yẹn la fi sọ pé tó wá pé bàbá gbọ́yàwó ọgbọ́ ọkọ náà gbọ́ lárúbáwá kí wọ́n fi so igi ńlọ́dà jù torí òun kò ní mútu màmí ìdání. ṣèyí tó sì kọ́ mà lẹ́nu àwọn èèyàn mo fi fún ọ gẹ́gẹ́ bí ìyàwó ọkọ náà pé mo gbà á <laughs> ẹlòmíì ti ronú lọ pé a ah, níjọ́ tó ń fẹ́ ìyàwó gẹ́gẹ́ bí ló náà <laughs> naam aleykum bẹ́ẹ̀ ni jíjẹun àti mímu nǹkan ní dúró kọ̀ dáa ká máa jẹun ká máa mu nǹkan ní dúró kọ̀ dáa wọn rán anabi sallallahu alayhi wa sallam tó mú mi ní dúró ṣùgbọ́n ní ká má mú mi ní dúró so ṣùgbọ́n àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n ní èyí tó mú ní dúró yẹn ó fi ṣàlàyé pé kò burú ṣùgbọ́n kò dáa tó yàtọ̀ sí ká máa jẹun ní dúró àti jẹun àti mú ó yẹ ká máa jókòó sí ni ilé ìjẹ́bù sí jẹ́mi. aleykum salaam. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. eléyìí ọmọ nínú pé yẹn ń sọ pé òun máa ń tọ́ pamọ́ eléyìí lọ́dọ́gba jù náà rọ àwọn olùmọ̀ àìmọye tí wọ́n sọ pé ojú òní rọ̀ tọrọ àìmọye sọ pé òrùn ó mú tó òrùn ọ̀yọ́ sẹ́wọ̀n pé àwọn mùsùlùmí làwà àwa sì mọ̀ pé kò sẹ́ni tó máa ń tọ́pa máa fi ta ni Allahu Rabbul Alamin gbogbo ayé ló wá ń ṣe ẹ fẹ́ sọ pé kọ̀ kọ̀ right kọ̀ right kọ̀ right torí ẹ̀ ló ṣe wọn wọ́n sọ ní London nígbà kan ipò obìnrin kan gbé àwọn ẹni tó ń ka ntí wẹ́dọ̀ òwì lọ́la ó gbé wọn lọ kóòtù wípé wọ́n sọ pé lọ́la òjò ní rọ̀ gbà tó wọn á lọ sọ́fíìsì òun kó fáìlì lọ́wọ́ òun ò mú ọ̀mbrẹ́là lọ́wọ́ òjò wa rọ̀ ọ́ pa gbogbo ẹ mọ̀ pé gbogbo nǹkan làwọn máa fi pawó òjò wa rọ̀ ọ́ pa gbogbo fáìlì so òun tọrọ lọ́dọ̀ ilé ẹjọ́ kí wọ́n san iye mílíọ̀nù báyìí fún o lè ọjọ́ ìbùsùn jẹ́ aleykum salaam. náà ni àwọn kan tí àwọn kan tí wọ́n ń tọrọ yẹn bákan méjì ẹ tí wọ́n fi sí àkọ́kọ́ náà nǹkan tí wọ́n ní kó o mú yẹn kìí ṣe ni wọ́n fẹ́ fún àwọn ni wọ́n fẹ́ gbà wípé n tó fún ìdílé nù fún yàwó wọn ò ní bá gbà sòṣùgbọ́n ìjọ ń tọrọ yẹn wọ́n ní wọ́n kò rò dílé àwọn nítorí sẹlẹ̀ ni pé àwa kìí sọ̀rọ̀ a kìí ṣe eégún kí làwa mùsùlùmí ẹ̀hẹ́n tó bá ní kó fún àwọn lẹ́bùn àwọn gẹ́gẹ́ bí òbí ọmọ kò sí wàhálà nítorí ọba ní lágbára ò lè fún wọn kìí sì náà má tún ro lọ pé ti gbowó. Ah, ah from time to time tọ́lọ́n bá bu ọlá sí rí máa ṣe dáadáa sí wọn a sì ti mọ̀ ìgbéyàwó tó lọ́ọ́lé ọkọ àwọn bàbá àti ìyá rẹ̀ wọ́n mọ ara mi bó ń ṣe ń ṣe lọ́n látọwọ́ ọkọ rẹ̀ tọ́ ń bá ń ṣe dáadáa láì jẹ́ pé wọ́n rò ó ti tẹ́lẹ̀ àwọn ẹ̀bùn dáadáa dáadáa ọmọ ẹ̀yọ sí wọn tó o bá sì ti yọ oríṣi kejì hey, from time to time àwọn náà máa mọ̀ pé ah ọkọ lágbájá àti ẹ ọ à ni àbí ọ àti kú ni kò kú <laughs> kò kú ọmọ yín fail so gbogbo eléyìí ọmọ ṣẹlẹ̀ so tó máa wá pé su twenty one orógbó twenty one eh, ìgò twenty one gbogbo ẹ̀ twenty one ẹ béèrè pé why this twenty one wọ́n á sọ pé gbogbo àwọn ará ilé àwọn tí wọ́n gbà kọ̀ọ̀kan twenty one làwọn àti pé kò sí wàhálà sọ pé ah ilé wa ọ pé twenty o kò ní pè ó sì lè jù lọ tó ń tẹ́ bá ṣe ní kẹ́ ẹ àmọ̀ tó ń pé bọ́yẹ bọ́ lọ́dà fún yín kò sí ní táwọn afẹ́ fi òkúta bẹ́ so wọ́n tún gbogbo tún ẹ fi gbo sinapu o torí tí ẹjọ́ máa mutí òun so ńgbà tí gbogbo wọn bá ti mọ̀ bẹ́ẹ̀ ẹ rí i pé wọn ò ní dín in lọ́nà láti ṣe ntọ́lọ̀ ńfẹ́ wọn ò ní dín in lọ́nà láti tẹ̀lé ta nabi wa muhammad sallallahu alayhi wa sallam subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.